olóòtú ṣé rí gbogbo àwọn àwa tá à ń sọ yìí là ń gbìyànjú àti jẹ́ kí wọ́n wa owó ẹ̀ bolẹ̀ ní school wa mo dẹ̀ ń gbàládùra fún wọn pé wọ́n máa gbọ́ torí tó bá gbọ́ òun ló máa lè mú lò gẹ́gẹ́ bí wa. ẹ ṣe gan ni ṣé ká bá tún pè yín lọ́jọ́ ìmí wá sí orí ètò wa ṣe máa wá. why not? tẹ bá ti pè mí máa wá ah! ẹ pè mí nígbàkúgbà ẹ wọ ọmọ ẹni dè ọmọ rèé. ẹ àwọn onígbàgbọ́ program wa. ọlọ́run kò dé mú pinnu mi ṣe lórí ọ̀rọ̀ ọmọ mo yọ yìí eléyìí táfọ́jú bá kọjá lẹ́gbẹ̀ẹ́ bó ṣe wọ̀ ewu yẹn ṣe ewu yẹn ṣe táfọ́jú bá kọjá lẹ́gbẹ̀ẹ́ afọ́jú náà àmì ara sì máa sọ pé àkàndá ọlọ́run kan wà bí báyìí. òkè òkè báyìí lọ́wọ́ àfúnyẹ́ngbé ẹ̀yìn wálẹ̀ o kí ni kí ni ṣe inú yìí ṣùgbọ́n àwa náà ní yé dúpẹ́ lágbára ọlọ́run kí n wá dúpẹ́ lọ́wọ́ ẹ pé o ṣe oore fún mi wà lè sọ rẹ tèmi ń wò kókò dìyàwó mi. èèyàn kan tọrọ ẹ jẹ bí ìyá àbèjì um, um, ọlákùlẹyìn wo ọlákùlẹyìn èèyàn kan tọrọ ẹ jẹ bí ìyá àbèjì tí wọ́n láwọn àbèjì ẹ ń kọ tó ni wọ́n rèlú ọba àṣẹ ò lọ́pọlọ kankan lórí kó má ní ìkọ̀kọ̀ tó ń béèrè lọ́wọ́ ọlọ́run tó da ìjọ̀rọ̀ obìnrin lọ èmi rò pé o sì gbọ́n ni. mi ì lè gbọ́n ah! màmí mi ì lè gbọ́n láyé tó bá jẹ́ lórí ọ̀rọ̀ mọ́ mami ewu ewu ṣé léyìí ò lè jẹ́ yàtọ̀ kí ló dé ṣe bí wọ́n máa sọ pé màmá èèyàn ni ó máa ń ṣe alátìlẹyìn èèyàn ṣé kí ló jẹ́ èèyàn lè tì mí lẹ́yìn ń pe kádùrá mi gbà kí n lè fẹ́ mo yọ̀sọ̀ rẹ̀ kí ń takò mi. o ò lè fẹ́ ẹ kò sì lè gbá tiẹ̀ bó ṣe wà yìí. Hmm? ẹ nítorí pé níjọ́ táláyé ti dáyé lòwe Yorùbá kan ti sọ wípé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ìwọ ò ṣe pọ̀ sókè rádà kó wá ṣàwáwú ẹgbẹ́ kó fẹ́ káyé wá dẹ̀rọ̀ kí ló dé tòun àwọn tí ò sọnù kiri. màámi ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. bẹ́ẹ̀ni. ẹsẹ bẹgbẹ mi náà ni mo ṣe ń ní kí n mọ wọ́tọ̀. so ti bá a sọ̀rọ̀. ẹ ó yin yan ní mi ní bá a sọ sọ ní mi ìlé pàdé ẹni ṣe bí kí n wá lọ ni. kò lè fẹ́ ẹ wo màmí ojú yìí ló máa ṣe nígbà tí n bá mú mo yọ̀ sẹ́rẹ̀ dénú léyìí tó bá di tó tí n bá mu wá gẹ́gẹ́ bí ìyàwó mi àmọ́ nǹkan tẹ́ ẹ máa sọ pé ẹ máa sọ pé ẹgbẹ́ yẹlẹ yẹwẹ́ kò ń ṣe nǹkan téèyàn bá nífẹ̀ẹ́ sí téèyàn bá tọrọ lọ́wọ́ Ọlọ́run ló máa ń fún yàn ni ẹ wẹ ẹ tiẹ̀ fi mí lẹ̀jẹ̀ ẹ mọ̀ dá sí mi kéèyàn rí báyìí kó má lè wùyàn àìlówó lọ́wọ́ mi wá <laughs> wá ń bíbẹ̀ ṣọ́fẹ́ kí n máa rí ẹ kí n máa sá ni mo ti one times without number stop telling me. mi ì tẹ́lẹ̀ ẹ mo ti pe nọ́mbà ẹ títí títí ni ó gbé e mo pè ẹ títí mo kọ̀ lúgọ̀ síbẹ̀ pé at least wàá ṣáà jáde mo ṣe sáré wá bá ẹ kí ni mo ṣe fún ẹ. àbúrò ń jù fi mí lẹ̀ má máa lé mi kiri mọ́ kí ló ṣẹlẹ̀ gan-an ṣọ́fẹ́ kí n máa rí ẹ̀sìn kí n máa sá ni ah. mo máa disgrace ẹ o. Ah, má bínú mo ṣe máa jẹ́ kó rí mi kó máa sá ẹ́ èmi tó jẹ́ pé àrídùnnú mi ló jẹ́ kí ló dé tó fi máa sá fún mi mo ṣe máa ṣe nǹkan tó máa fi sá fún mi nítorí ọlọ́run má bínú. sálàrídùnnú ẹ rubí tó bá jẹ́ pé nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn anytime tẹ́mi bá rí ìwọ báyìí inú mi máa ń bàjẹ́ ni má tún wá sí sàkání mi mọ́ o tó bá rí mi báyìí kó máa sá ni what nonsense excuse me. ó dáa ó dáa mo ti gbọ́ mo mọ̀ pé mi ò lówó mi ò ní mọ́tò ńlá mi ní kankan àmọ́ jẹ́ ń san kankan fún ẹ mo fi gbogbo ilé ayé mi búra nǹkan tí mo ní n tí mo ní sí ẹ kò sẹ́dà ọlọ́run kankan tó jọ́kùnrin nílé ayé tó ní. kí wọ́n ní nǹkan náà o tell me. ìfẹ́ ni. ìfẹ́ so ọkùnrin tó rí bí ìwọ lè máa sọ̀rọ̀ ìfẹ́. Tell me, what do you know about love? Now look here, young man. Àwọn ọkùnrin bíi ti ẹsẹ̀ mi mọ̀, wọ́n máa ń lé owó kiri ni, owó ló máa ń wá kiri. Àwọn èèyàn bíi tiwa báyìí la máa ń wá ọkùnrin kiri. Ṣo fẹ́ gbọ́? Now we dey rush them. Look for a job, grow up, make money. Nobody cares how you make it. Òkú ni ìfẹ́ láìsí owó. jẹ ẹ imagine tí irú ọmọ tó fẹ́ fẹ́ nìyẹn ẹ ah wo wo wo jẹ́ kí n sòótọ́ fún ẹ bàbá still no get your time you no get your time ẹ wo ọmọ wo wo gbogbo ṣe ń wo kónkón mọ́mọ́ ẹ̀ tó ń wo kónkón mọ́mọ́ yìí offline ló kàn ju ẹ̀ sí wo population obìnrin ní nàìjíríà ó ju tàwọn ọkùnrin lọ léyìí tó túmọ̀ sí pé tẹ́lẹ̀ ìgbà lòun ṣe wèrè tó lòun ò gbà bàbá pick another one and na by force. yóò bá kí n ṣe pé ọ̀rẹ́ mi tó jẹ́ mi ìbá lé ẹ jáde kúrò nínú ilé màmí sìn ẹ jọ kí ló ń ṣe ẹ ná ṣó fẹ́ gbọ́ kí ẹ pọ̀ sókè kẹ jábọ́ wá sílẹ̀ ìgbì pẹlẹbẹ yín náà ni mo máa fi lélẹ̀ because mo yọ yín náà ni mo máa fẹ́ kò sí bí ẹ ṣe lè sọ̀rọ̀ tó mo yọ sọ́rẹ́ yìí náà ni mo máa fẹ́ jọ kí ló ń ṣe ẹ náà ṣe bí ẹyẹ pọ̀ lókè tó ń fò káàkiri kí ọ̀kín tó jẹ olórí wọn ṣe bọ́lọ́run ló dá gbogbo wọn ó dẹ̀ fẹ́ ọ̀kín jẹ olórí bí ẹranko ṣe pọ̀ tó nú igbó náà bẹ́ẹ̀ náà ló ṣe fi kìnìún jẹ ọba ṣó gbọ́ bí gbogbo nàìjíríà ṣe tó two hundred million people mo yọ yìí ló fáìn ju ó fáìn ju màmí lọ òun lọ bá gbogbo wọn òun dẹ̀ máa fẹ́. ìbá ìsọ pátá mo mọ̀ pálá gidi ni ẹ ò ní gbọ́ ò ní gbà. sórí agídí tó ń bẹ ìjà ọlọ́run akúkú bá mi yọ kúrò lórí ẹ̀ bọ́ bá ṣe ń ba ìsọ̀rọ̀ tó ò ní gbọ́ ni wọ́n lè yànjú ẹ lọ ó ní kínkínní ló fi ló gbà lọ́wọ́ ẹ̀ ṣé kínkínní yẹn ṣá lè fi ọ̀bẹ gé kúrò ní. màmá kò tẹ ṣe díẹ̀ kò ṣe díẹ̀ ọmọ tá à ń sọ yìí áìdí ah, láti mọ ọmọ yìí màá mi ọmọ tó jẹ́ wípé àwọn senators governors àwọn èèyàn ńláńláńláńláńlá wọn tò sí kí ọmọ ẹ báyìí wọ́n máa fa àwọn yẹn lẹ̀. ẹ kọ́ yẹ kọ́. àwa bá. ṣé ò ń gbọ́ dáadáa láti ẹlẹ́ o má lọ ya èkúté ilé tó fẹ́ bólógì ní ṣọ̀rẹ́ o. èkúté ò lè bólógì ní ṣe láéláé kò possible tó bá dẹ̀ wá rí bẹ́ẹ̀ á jẹ́ rí pé eré àsápajúdé òun ni ọlákùn àṣà títí tí ẹ̀mí á fi bọ́ lára ẹ̀ I am so allergic to poverty. Olaku either get rich or die trying. owó ìmọ̀ lọ́rọ̀ ayé yìí o. ìyá mi wà lórí dùbúlẹ̀ àìsàn. ẹni ta tún nífẹ̀ẹ́ sí ó ní okú ni ìfẹ́ tí ò bá sí owó. tí ìyá mi bá kú. ọ̀run mi lè jẹ́ máa wà tẹ́ni ta tún nífẹ̀ẹ́ sí ó bá tún fẹ́ mi kó má jẹ́ rónú ẹ ló máa pa mí o. ah ah ẹni tí ò bá mọ̀ mọ́ bí tẹ́gbẹ́ ẹ ti là á sáré kú o. Mami, Mami, kí ló dé tí mo ṣe fi ń lẹ̀ lé sínsìnsìn tó bá dàṣọ bòyàn báyìí ní èsì kú nìyẹn dókọ̀ màámi kí ló ṣẹlẹ̀ dókọ̀ tó bá dàṣọ bòyàn báyìí èsì fẹ́ kú nìyẹn màámi màámi ẹ dìde dókọ̀. wọ́n ní mo ṣògùn owó káwọn náà lọ ṣògùn òṣì kán lè mọ bó ṣe ń rí lára ìwọ̀fà lẹ́nu ohun tó bá wu ẹ lẹ́nu ló lè fi ẹnu ẹ sọ ṣé wọ́n gbọ́ níbi kankan ni wípé mo fi ọmọ ìyá wọn ṣoògùn abẹ́ gbọ́ wípé mo fa igbá àyà gẹ́fẹ̀dé wọn tí mo fi ṣẹ́ṣó ìwọ̀fà lẹ́nu ohun tó bá wu ẹ lẹ́nu ló lè fi ẹnu ẹ sọ. Eh, ọ̀rẹ́ mi actually kò ń ṣe pé wọ́n sọ pé o ṣògùn owó o. tó bá tiẹ̀ ní mo ṣe wọ́n guess right ni. yes wọ́n guess right let me tell you something let me take you back memory lane back then in school àwọn òbí wa wọ́n fẹ́ mọ̀ bó ṣe pass wọn fẹ́ mọ̀ bóyá o gbé egun exam hall what matters to them most is the result now let me tell you this Olako. you need to step up your game nobody loves a broke nigger not even me. Uh, I will step up my game. I'm, I'm all ọ̀rẹ́ mi sórí n tó tiẹ̀ ṣẹlẹ̀ e báyìí ni pé tí màámi tó wà lọ́sibítù báyìí tí ẹ e ṣe máa ràn wọ́n lọ́wọ́. ìyẹn ló wá important èèyàn kan step up game èèyàn kan step up game. ọlọ́run lè gbógun anybody yọ at any time èèyàn kan lè ṣáájú èèyàn kan lówó kò túmọ̀ sí pé èèyàn kejì náà nílò owó ó ti yí ẹ. I'm sorry, never mind. Uh, concerning your mom is a minor case. ah no, ṣe Ọlọ́run ṣe mo sọ I ẹ àjọsọnà. bọ̀dé the ló title by. ta ẹ tó báyìí me. ń fẹ́ lómi ìwọ̀n lo panadol sí. àjọ ní problem ni ìṣòro ẹ ti di ìṣòro tèmi màmá tó sit back. He ìyá gbogbo wa ní. Okay. um, Olako. èmi àti we need to talk but right now I have an appointment ó wá máa jẹ́ ojú mẹ́rin péré tó bá ti ń di mẹ́fà ó dọ̀jà bẹ̀rẹ̀ ni o. báyìí wà ní ká wà. kò sí ká wà ó wà. ó ní mi nìkan ni kí n wá. exactly. ìwọ nìkan ló máa wá ní ẹlẹ́kejì yẹn. you were really brilliant in school i got i, I like that. <coughs> kémi má tẹ̀lé wa. not at all. ó lé mi nìkan. ẹja máa lọ ṣé o fẹ́ fún wa lógún tó. ó gbé ká máa lọ báyìí. ẹja máa lọ. Body, body, body, body, body. how are you? As you can see, <laughs> I'm doing fine. <laughs> Abi? <laughs> Eh? Ben. Complex. Um, Bode, I can really see that you're fine. Think about your three shape dress. Your untreated, well, not well treated dreadlock. Maybe you did it at home or something. Èèyàn ti máa rí i you are really doing well. Ọlákùn jẹ́ á lọ. ara side that o bọ́ kò tí kò kúrò níbi tó ń gbé yẹn. ìwọ ló sọ yẹn fún un. mo ti kó kúrò mo ti kó kúrò. kí ló ṣẹlẹ̀. kò sí mo kàn kó ni. Hmm. Oh, really? jẹ́ lọ. but from nǹkan tí mo gbọ́ ó ló jẹ owó ọdún mẹ́ta láńlọ́ọ̀dù ilé ẹ̀ in fact kò ṣe pé lé ẹ lásán you were disgraced. o tún sọ yẹn fún un kò sọ yẹn fún ah. mo sọ fún ẹ bá a máa tẹ́ ó padà wá mú mi mọ ẹlẹ́bùn ẹ̀. okay Olaku. let's meet we need to talk. thank you sir thank you. no ní ti náà di knob di ah ah all right. miscreant má jókòó náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ náà tell me. Ah. Ah. so accident ni wọ́n ní ló sọ fún mi. ìyá oníyà báwo mo ṣe fẹ́ ṣe é ká ló mọ̀ bí ó máa so ní accident ò lè sọ fún mi pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ẹ ah, so now tell me kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ sẹ́ni yẹn. Oh. Um, but this woman is old. She's an old woman. Um, um, honourable kọ́ sọ pé kí n ní sùúrù pé àwọn wá bọ̀ cover up. ó dẹ̀ bèrè pé bo ni mọ́tò wà mo ní yóò wà nílé pé mo ti park ẹ̀. Oh. so ṣẹ́ni ẹ wá kú ni. kò kú o bó tó bá tó bá ní kú díẹ̀ ló máa kú o tó bá ní kú díẹ̀ ló máa kú bí kọ́sàgbálagbá ló bring yẹn mo máa bring yìí go. <laughs> thank goodness tẹ́niyàn ò fi kú so kí ló tó wá ń pariwo kiri tó ń tó ń tó ń tó ń disturb mind ẹ. lára you are heartless sọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu yẹn. Oh. mo gbọ́dọ̀ tó ń sọ jáde ṣé ò ní ẹ̀jẹ̀ lára ni o lè sọ fún mi thank goodness thank goodness that's what pé mo fi mọ́tò gbàyàn. well now honourable ti sọ fún ẹ wípé àwọn máa cover her up then kọ́lé mi ni màá relax ni màá relax. relax. yeah. so nítorí pé honourable sọ fún mi pé àwọn máa cover her up kí n gbọ́ mọ́tò kí n máa gbá wọn yọ káàkiri kò séyàn lára ẹ o o ní ẹ̀jẹ̀ kankan lára mo ṣe mọ́ ń sìn ni you are not a good friend. okay then next time you just have to be very careful you drive carefully do you understand so kí ló wá ń ṣe ti bí a kò relax ara ẹ do you understand so gbogbo tó ń ṣe bí a kí ló bẹ gbọ́ tí wàá gan kò mọ̀ tí ọtí ah, tiẹ̀ lógun tẹ́lẹ̀ tó fi lọ gbáyàn báyà olùkọ́ má lọ gbé mi gan fúnra mi. Ah. pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ yóò yẹ kí n gbá ẹ̀yìn oh. ìwọ gbọ́ngàn ló yẹ kí n fi mọ́tò gbá yóò yẹ bad person. Ah! mo bó ṣe ń sọ̀rọ̀ jáde lẹ́nu You don't even you don't even have this human feeling. You don't have anything inside of you. Ara mi dẹ̀ bù máṣọ. Pẹ̀lẹ́. What kind of person is this? Who, who talks like you? Èmi ò ń bá ládàánwò ṣe. Hmm? Èmi aládàánwò ṣóòmù <laughs> ẹni tí ò bẹ́gbẹ́ pé tí ò rí jẹ <laughs> tí ò rí mi tí ò tún bá gbà pé a low line crawling maggot gbogbo ohun tí mo kà sílẹ̀ ló pín sí ẹ lára. dókítà ẹ jọ ń torí ọ̀rọ̀ ibo ni mo ti fẹ́ rí two million naira ẹ understand. Mr. Alako ẹ má ṣe mí gbọ́ one point nine million naira ni mo pè kún ṣe two million naira. sọ ọkùnrin tó rí bí ìwọ lè máa sọ̀rọ̀ ìfẹ́. Tell me, what do you know about love? Now look here, young man. Àwọn ọkùnrin bíi tiẹ̀ tẹ̀mí mọ̀, wọ́n máa ń lé owó kiri ni, owó ló máa ń wá kiri. Àwọn èèyàn bíi tiwa báyìí la máa ń wá ọkùnrin kiri. Ṣo fẹ́ gbọ́? Now we dey rush them. Look for a job, grow up, make money. Nobody cares how you make I don't wanna be with you. I can't even. Ah, kí ló dé àìtí ah, ìjọba ẹni. ìwọ ló ti sùn lọ yàmàyàmà ó ti sùn ó ti sùn sí for the past three hours. Hmm? We need to take this easy. Okay. Okay. òkú rìn òfurufú láì farakun mi ìwọ ti dẹran ìwọ ti dẹrin ìwọ ìwọ ti lúwọ tiwa dohun ajé fún ọlámìkù lẹ́yìn báyìí torí kó o mọ lọ bì kankan mọ́ agbẹnigbèrè pàdé olókun má gbèrè pàdé olókun mọ́ ọ̀dọ̀ ọlámìkù lẹ́yìn kí kádàrá àwọ tó lúwọ yìí kó o má gbé wá òun àlùkò ní gbèrè pàdé ọlọ́sà má lọ gbèrè pàdé ọlọ́sà mọ́ ọ̀dọ̀ ọlámìkù lẹ́yìn ni kó o má gbé lọ báyìí kó o wá dẹran ajé kó o bọ́ síta báyìí kó o lọ wá báyìí bẹ́ẹ̀ ni kó rí má dúró má rọsẹ̀ má rìn kiri ìlú orí gbárí wa o bẹ́ẹ̀ ni kó rí má wí tẹ̀lé mi bí mo bá ti ń wí ọlọ́mọ ajíkútú pàjé. ọlọ́mọ ajíkútú pàjé. ọlọ́mọ rìn pàjé. ọlọ́mọ rìn pàjé. ìjíǹjí mo jí lòwúrọ̀. ìjí mo jí lòwúrọ̀ kùtù. mo gbé gba ọ̀rọ̀ ajé dání. mo gbé gba ajé dání. ìkan ajé àwọn ìyá mi ẹlẹ́yẹ. ìgbà àwọn ìyá mi ẹlẹ́yẹ. ìkan àwọn ajé funfun. ìgbà ajé funfun. kan ìgbà ajé owó. ìgbà ajé owó. Oh yeah. 去我。kò kò sí nǹkan kan. sori pé kò sí nǹkan kan nínú gbá tó ṣíun ló túmọ̀ sí pé kòròfóònì wọ́n bá wáyé o àmọ́. kòkò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ mu. mo mo ti. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ. dúpẹ́ mo dúpẹ́. fún treatment even ìgbà tí ẹ̀ ti sàn rárá rárá à ń treatment. treatment ṣèbí mo lọ wo wo wa ó yẹ kẹ má ṣiṣẹ́ lọ. àrùn làwọn wò àrùn ìtọ́lọ́jọ́ ṣe. ẹ má ṣiṣẹ́ tó yẹ kí wọ́n fi kú ìsìnkú lóyún. ẹ ọ Mr. Laku ẹni láti tẹkẹ ẹ ṣe ẹ. tí bá gbá ilé ẹsẹ lójú tí bá gbá ilé ẹsẹ máa ní ìsìnkú ìsìnkú o àbí sì fẹ́ dín. What did I do? Doctor! Wo tó bá bara jẹ́ jù báyìí lọ, ìyẹn ò ní kí màmá padà o. Eh, calm down. <sighs> Okay, okay. Ọjọ́ máa jìnnà síra wọn lágbára Ọlọ́run. And aside that, um, àwọn millionaire gang um, wọ́n send condolences wọn then um, wọ́n dẹ̀ sọ wípé anything tó bá need regarding all this àwọn máa fún ẹ. okay òtítọ́ òtítọ́ take it easy you are a man. Collins thank you yeah I wish you dúpẹ́. Yeah. Ah. Ọ̀rẹ́ mi bọ̀ ni. Sori ẹkún ẹ ò kì í ṣojú ènìyàn. Ah! Tọ́jú ẹ̀ dọ́jú ọ̀la. Wọ́n ní ìyá ni wúrà iyebíye. Ìyá tí ò ṣe fowó rà. Ni wọ́n mú ni wọ́n mú báyìí. Ọ̀nì plátàrọ̀ gbogbo dẹ̀ mú màmá ẹ̀ báyìí. O dẹ̀ fi ṣe oògùn owó. Eh? Eh, ògùn owó ta ló sọ bẹ́ẹ̀ èmi ò ṣògùn owó. ìwọ ò ṣògùn owó. kí ni mi ṣe. ìwọ ó rò pé mi rí gbogbo orin tí wàá ti Collins jọ rìn lẹ́nu jọ mẹ́ta. èmi. wo o jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ìgbà wo ni wàá ti Collins ṣe bẹ̀rẹ̀ sí ní jọ rìn ọjọ́ mélòó síra wọn mo ti sáré pààyàn ní ìyá ìyá tó jìyà ní ẹni. èmi kò ní èmi àti Collins ò sọ pé mo pa wọn màá dídí kù ni. Collins ti mú ẹrin. kò mú mi rí ó ti gbàgbé pé òkèlè gbígbẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ ó sàn ju òkèlè tí ọbẹ̀ chicken tí gbogbo ẹ wà lórí ẹ lọ tí kò ní ìfọkànbalẹ̀ kankan ó wá mú ìyá ẹ tó jìyà lé lórí ọjọ́ jíjẹ ọjọ́ àìríjẹ ọjọ́ tíyà yẹn pa ebi sùn torí ẹ òun ló pọ̀ jù. èmi kọ́ ah, jẹ́ wà tẹ̀lọ́wọ́ ẹ̀. òun ni. ẹ̀jẹ̀ ìyá ẹ̀ ló ń ké tọ̀tọ̀ lọ́wọ́ ẹ̀. Ah! ní bọ́ọ̀nù ẹ̀. mi pa wọ́n mi. ọ wo wo wo wo ṣòfẹ́ gbọ́n ṣòfẹ́ gbọ́n ojú wa ti olówó ẹ̀ ojú ti olówó ẹ̀ olówó tán everybody ń pè yàwọn da yàwọn da olówó òrówó kò rówó fìrà yá. ojú wa mi tó èmi kọ́. ẹkún wèrè ó lọ sọ ilé Yorùbá tọ́jú ẹ̀ dọ̀la ni ah. èmi ní kí n kàn wá mi wá bẹ́ẹ̀ kẹ́dùn mo wá kí n wá sọ èrò ọkàn mi fún ẹni o ìwà àti olówó ògbú ẹ olówó ògùn owó ọ̀rẹ́ ẹ tẹjọ bẹ̀rẹ̀ sí níjọ ẹjọ máa náwó yín lọ wo ìyá jẹ pa o wo wà á jẹ ìyá lọ́dọ̀ Ọlọ́run o ò lè bọ́ńbẹ̀ títí láéláé wo ìyá ẹ̀ máa máa yọ sẹ́ẹ̀ lóògùn lóògùn. èmi lè kọ́ fún bàbá. ẹ mọ̀ but emi o mọ̀ yín rí. wo ẹni tí ń bọ̀ sọ̀rọ̀ ẹni ò ní má mọ̀ ọ̀dà ò báwo ni mo ṣe mọ̀ pé èní ìlọ́jọ́ rẹ̀ ni èèyàn mọ́ ìwọ àti jáde máa bọ̀ ń ta ó rí mi wájú géètì rẹ̀. mo bọ̀ ẹ <laughs> hip, hip, hip. Oh, Hooray. Hip, hip, hip. Happy birthday, my darling. Thank you, mom. Baby girl, hey, ọmọ mi mà ti dàgbà nìyẹn. Thank you, mom. Wo agbára Ọlọ́run wà sóríire. Oríire yẹn tiẹ̀ ti sá sèyìn. Sórí tó ti mú new year yìí. New life, new money, new car, new everything wo ojú òkùnkùn ní tiẹ̀ lágbára ọlọ́run mi ò ní fi ẹ́ ṣàwátì ò ní bọ́ há lágbára ọlọ́run ojú burúkú ojúkójú ò ní bá mi wò ẹ́. baby girl ti ń dàgbà o this time around in a few years ọkọ alálùbáríkà lọ́lọ́run máa bá mi fi jíǹkì ẹ̀. Happy birthday, my lovely friend. <laughs> Happy birthday to you ilé ah, tí wàá lè jí báyìí. ó yà ẹ ta ló yẹ kí n kọ́kọ́ jí rí láàárọ̀ ṣé kò ń ṣe ìwọ ni ó wá débi ẹ̀tọ́ sí ọ̀sán happy birthday you very good friend good friend indeed. mo mi ẹni pé kò já sí. Eh. èmi mo kọ́kọ́ débi báyìí láàárọ̀ yìí i brought this cake for you. ṣùtàn òun ló gbé cake wá fún ẹ ah, ah, you should know my cake can't be this tiny. ṣùtàn mọ́mí tún fi ẹ pa. you know my cake Oh yẹ kó ọmọ cake mi cake mi massive it's upstairs already in the you, big deep freezer. thank you very much. lára ṣé nígbà tó ń bọ̀ nílé o ò pàdé anybody lẹ́nu gate tó lóun wà ní. no not at all no anybody. Oh, nobody. Ah. Yeah. o sure. nobody. Mummy, we're not one Mo fẹ́ sáré data. Okay. Ah, all right, darling. All right. Ó <laughs> oh, yẹ kí celebrations oh, ti bẹ̀rẹ̀ o. Ah. Ọmọ ọlọ́jọ́ mi. happy birthday to you happy birthday to you happy birthday to you mọ̀ yọ́ happy birthday to you pípípí húrè pípípí húrè pápápá húrè gbẹ́ngbẹ́ngbẹ́ húrè happy birthday to you. Thank you. But I don't think I've seen your face before níjọ́ wo ni ẹ̀yin àta ni. mo ní mi ò rò pé mo ti rójú yẹn rí i. Ah, òótọ́ ni àmọ́ eégún mọ́ ni èèyàn mọ́ ṣé ká má parọ́ ká má tẹ̀ra wa jẹ èmi gẹ́gẹ́ kọ́ mo rẹ́ra mi wá ah, ọ̀gá mi ló mi wá my ọ̀gá his excellency the post of actor the actor of excellency the jackson of our time the uh, award-winning actor the upcoming

àbí kẹ́ lo ọlá ìwọ́nú ọlá àbí ọlá pọ̀ sí àbí ọlá jabrata ọlá unstoppable kí ni ẹ máa lò. ẹ ṣe ẹ ṣe um, happy birthday today and more life and prosperity. Eh, eh, eh, thank you. anyways um, má bínú pé a kọ bajin sí. Uh, partiers un uninvited um, èmi ni mo sọ fún àwọn èèyàn mi kí wọ́n tẹ̀lé mi wá síbí báyìí actually I just have a token for you for your birthday <laughs> I have a little cake mm-hmm. here for you and um, a token of yep. this little car. Yep, a little. Please Lexus. accept. Car 2018 tó ní mo lẹ́yìn mo ń bá rìn ni. <laughs> just tell me you're joking. ah i'm not joking. ọ̀gá mi yẹn máa ṣeré ẹ̀ lálẹ́ ẹ̀ lálẹ́ rẹ̀ kò dá wa. you. <laughs> kò ń ṣe pé mi ò lè sọ òyìnbó ń gbà yín. bẹ́ẹ̀ni ọgbọ́n ọgbọ́n. àìlówó lọ́wọ́ mi ni ò jẹ́ kí n mọ ohun tí màá sọ. <laughs> no no no just tell me you're joking. well i'm not. And it's not over. I have a little get together for you at my house. And mm. um, tó bá ti ṣe gbogbo you can my driver will come and pick you. <laughs> you, you just bust my bubbles. you <laughs> bust my brain too. <laughs> you bought this car for me. 2018 model. Titan. Uh, uh, wow wow. <laughs> thank you, thank you. uh, <laughs> you can come in. Ah, uh, no, I have somewhere going. <laughs> no, don't worry, just come in and you can go back later. Ẹja wọlé sá. Um, Ẹlẹ̀ wọlé sá. Ah! Ẹ̀dá ẹ̀ má wọ̀rọ̀ yìí nípa mọ́tò ẹ̀ lè fílẹ̀ nù. Ah! Ẹ̀jẹ̀ wá gbọ́ sí ẹ̀ wò. Oh, you can come in, come in. Ah, no, no, don't worry, come in. Come in, come in. Yeah. Ọ̀dà ẹ wọlé sá. You bet le. You bet two thousand and eighteen thousand. Tẹ bá tà lè máa sọ̀rọ̀. Ẹ wọlé sá. Um. Lara. Baby, Here, help yourself. Thank you. Oh, why are you so happy? Uh, ṣé inú mi dùn doing. Yes, of course. Torí mo mọ̀ epo ṣe ló máa ń you every time. Well, láti ẹ̀dẹ̀ ni ẹ̀mọ́ ló mọ yẹn o. Um, so, um, the too many things tí mo mọ̀ tó ń ṣẹlẹ̀, but at the same time, um, <laughs> <laughs> oh ò tiẹ̀ notice kankan bí mo ṣe flaunt all me. See what dress, she whatever. what. oh you have your ring on. so tell me about it. oh sorry girlfriend I'm engaged I got a ring from my mom and that's it. oh you're engaged so he has finally proposed to you. Wow! <laughs> Inú tiẹ̀ gan dùn to tèmi Anyway, leave that aside. I'm engaged. Yeah, fine. Ooh. um, but ó rí i pé bí mo ṣe sọ̀rọ̀ sí gáyẹn gbà yẹn ló jẹ́ kó sáré lọ wáṣẹ́ ṣe nǹkan tó jẹ́ kó lọ wáṣẹ́ kún iṣẹ́ ọwọ́ ẹ̀ nìyẹn o because tí n bá sọ̀rọ̀ sí mi ò bá bu dáadáa pé irú èèyàn bíi tèmi ò lè mingle pẹ̀lú riffraff bíi titi ẹ̀ kò ní lọ wáṣẹ́ kún iṣẹ́ ọwọ́ ẹ̀ but right now he is stinkingly rich. Wow mo èmi dẹ̀ mọ̀ ẹ̀ pé ó láìkì èèyàn tó lówó lọ́wọ́. ọlọ́run ìwọ gbàdúrà pé kí ọlọ́run yọ ọ̀rọ̀ ọkùnrin tó lówó kúrò nílé ayé ẹ̀ I am gonna be the wife. What? the rich. Mm-hmm. Wealthy guy. Mm, very small, I should tell babe. so I don't care. <laughs> Ó ga jù kí ló wálé ọkọ mi pẹ̀lẹ́ máa jà mo kàn ń gbáriwo yín ni fátáfátáfátá ẹ ẹ máa ti máa gist títí títí kí lè fa gbogbo ariwo. ó sì gist mọ́ mi gist mi. kí nìyẹn. boyfriend ẹ ti propose sí i boyfriend ẹ̀ wo. boyfriend ẹ̀ ọkọ ẹ̀ tó fẹ́ nà. ọlákù ló fún ẹ ní ríǹgì mo yọ wá mo fẹ́ rí ẹ wá sẹ́ meet me upstairs we need to talk. irọ́ kì í ṣe torí ẹ̀ ṣáà máa bọ̀ máa bọ̀ máa bọ̀ má kó bá mi tẹ̀lé mi tẹ̀lé mi wá máa bọ̀ ká sọ̀rọ̀ ah wo má bínú lára ó bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ ẹ́ eh, ẹ́ eh, ẹ́ eh, ẹ́ alákòóbá lọ mọ̀. Baby. Show up. Darling. Báwo ni. Mm, oh, okay. Mm. Ah. So bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Ṣé wá rí gbogbo ìgbà tí mo bá ti ń rántí ni ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi àánú mọ̀ pé karma ó rí o àmọ́ ìjọ́kíjọ́ tí ẹ̀san yẹn bá dé èmi ò ọ̀la kù mo ready láti bear consequences. Uh, um, More understand but. If, um, èmi gan mo ní àwọn kankan tèmi náà gan ti ṣe sẹ́yìn everybody has one or two things everybody has got something upstairs as well um, yàtọ̀ sí pé bẹ́ẹ̀mi gan ṣe wà gan mi ò like kí n máa tẹ̀lé ọkùnrin tó bá lówó lọ́wọ́ tó bá rí ṣe and all that I have done something too tó yẹ pé anytime tí mo bá rántí ẹ̀ inú mi ò kí ń dùn you know uh, I, I, I get very sad anytime tí n bá rántí ẹ̀ the shop pé títẹ̀ mi gan ó ju ti tiẹ̀ tó rò sílẹ̀ yìí lọ so don't just think pé ìwọ nìkan ni. my dear jẹ́ kí n kọ́ sọ fún ẹ mi mọ̀ bí ó ṣe tó o bọ̀ kó wá ju bí ó ṣe tó lọ lọ́kàn mi kó jù lọ times ten kò sí ohun tó lè ṣe láyé that cannot stop me from loving you. mo understand but kò lè yí ẹ ò ń sọ̀rọ̀ báyìí nítorí pé you're not the one èmi ni mo mọ nǹkan tí mò ń sọ èmi ni mo mọ bí kinní yẹn ṣe bó ṣe heavy sí but. If you feel that I should share it, I will. Ṣeré nígbà kan báyìí sẹ́yìn, ó ní bẹ́ẹ̀ ni mo ti kó bára mi wọ́n gbogbo tó ló bá kó ṣàmá kú bẹ́ẹ̀ ah, ah. ni mi ò mú tí mo ní mi ò mú tí o. wẹ̀rẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ẹ̀ẹ́dẹ̀wọ̀ ibú wa ẹsẹ̀ ẹ̀rọ ẹ̀wọ̀n mi ọ̀rọ̀ ibú ibú ayé ayé ayé. ọ̀kẹ́ ẹ̀kọ́ lálẹ́ lọ ah, sí ni. bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá ẹ máa wọ ọgbà So every every time tí mo bá rántí ọkàn mi máa ń wúwo now me ti ẹ̀ situation tí woman yẹn wà ó dá mi lójú pé ibi tó bá wà pé kò tiẹ̀ lè yé kò lè yé accident yẹn lọ́jọ́ because bí kéèsì yẹn pọ́n ṣe die off mi ò mọ̀ honourable gan ò sọ fún mi nǹkan tó padà ṣe sí and i don't know since then anytime tí mo bá rántí ẹ inú inú mi ò kí ń dùn i don't get happy anytime i remember it. mo kàn dúpẹ́ pé honourable wà nǹkan ṣe sí i. tá a lá fẹ́ dáná lákòókò dàyò mo ní mo fẹ́ owó tí àgbàná máa wọnú ẹ̀ tó máa sú tó máa jáde owó náà mo ti wá níyì o mo ní mo fẹ́ obìnrin tí mo máa fẹ́ tó máa ṣe aya mi dọjọ́ alẹ́ àmọ́bìnrin ọ̀hún náà ló wáá fi mọ́tò pa ìyá tí mo ní tí mo fẹ́ tọ́jú hmm. kí ló wáá kù báyìí kò sí ọlọ́run ṣeun ìyá ẹ̀ ò kúkú láìkì mi tẹ́lẹ̀ kò fẹ́ ká fẹ́ra. ọmọ mi kí ló yẹ kí ẹ ṣe máa ní pé kí n má fẹ́ ọ lápò because this guy is a very nice person ó fún mi ní gbogbo nǹkan tí mò ń fẹ́ náà ah, kò sí nǹkan tóbìnrin fẹ́ lára ọkùnrin tó sí lára ẹ̀ ẹni tó prefer kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí ju kó ṣẹlẹ̀ sí mi lọ ah, and as a matter of fact he's very rich he, he gives me everything owó wà lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ àtòbìnrin ah, ẹni tó bá lè tọ́jú èèyàn lèèyàn máa fẹ́ náà ṣé kí ló máa tẹ̀lé one big rap from nowhere ni it's not done I, I, I like him in fact I love him. Oh yọ ṣé wọn pé mo mọ ẹ ju bó ṣe mọ ọ̀rẹ́ rẹ gan lọ èmi nìyá ẹ so I know everything about you nítorí owó ẹ ló ṣe láìkẹ nítorí owó ẹ ló ṣe lọ́ọ̀fẹ̀ nítorí ẹ ló ṣe ń tẹ̀lé torí owó ọkàn mi ò tú sí i ok ṣé ìwọ ti lọ rí pásítọ̀ lórí ẹ. bẹ́ẹ̀ mo ti lọ rí pásítọ̀ mo ti rí wọn mọ́ mi náà wọ́n kàn sọ fún mi pé eh, kí n gbàdúrà pé with God everything is possible and I've been praying so kò sí nǹkan kan tí mo tún need again he's a nice guy I like him. ṣáà rọra èmi ti sọ tèmi fún yín rọra rọra hey mo yọ somebody is okay kí ló yí lèèyàn tó wá àzọ obìnrin. <laughs> pẹ̀lú ọkọ mi máa wọlé ọ̀gá ah, ah, àwa rí ẹ pẹ̀lú wa fáìn o pẹ̀lẹ́ máa wọlé. ẹ ṣe rí um, accounting because uh, aládùn accounting mo send owó kékeré kan sí mi. Ah, mi ò dẹ̀ wá mọ̀ ọ́ mo rí alert kan but mi ò check ẹ tó credit ẹ mi ò check ẹ tó oh, send ẹ má bẹ. mo kàn béèrè nítorí um, network kó má lọ wá. mo rí o mo rí o ṣé ọkọ mi ọwọ́ àbáròkè thank you very much mo rí my my bad I didn't check it I'm so sorry about that. Thanks, darling. O ṣé gan ni. are you ready, baby? Um, yes, but um, I'll meet you outside. Ẹ ń jáde. Bẹ́ẹ̀ni. Okay. <laughs> ẹ ṣe jẹ́jẹ́ o. yes ẹ ṣe good let's go. I'll meet you outside. Okay. All right, Tony. All right. Ẹ ṣe máa ìdí àpẹẹlẹ ó ṣe o, ojú òkùnkùn ní tiẹ̀. Mo yọ, mo yọ. Mọ́mí ṣe pé you nice, the nice guy, you sent him money. Ṣé mo ní ìdí owó ẹ ni? Mi ní ìdí owó ẹ. Ẹyin ò ṣe dá padà mo dé mo lè revert ẹ i can i can fún mi lákan nọmbẹ ẹ máa send yẹ sí fún mi fún mi kémi kò fún ọ ó yá send ó yá màá dé wàá send padà sí account. Hmm. okay. nítorí ọmọ yìí náà ni mo fi di gbogbo ohun tí mo dà yìí. bàbá nínú àwọn ọ̀run ìránṣẹ́ rẹ ọmọ rẹ mọ̀yọ̀sọ́ hmm, rẹ ọmọ òyedèpò tí a ti ń wá látijọ́ yìí ọlọ́run o ọlọ́run o níbikíbi tó bá wà ẹ ṣípayá fún wa hmm. nítorí pé ọmọ yín ni ìránṣẹ́ yín ni àyànfẹ́ yín ni bàbá nínú àwọn ọ̀run ibikíbi tó bá wà báyìí ní orúkọ jésù kristi olúwa wa ẹ bá yọ jáde ẹ ṣípayá ẹ fún wa a máa dúpẹ́ olúwa a máa yìn yín jésù kristi olúwa àti olùgbàlà wa. àmín àmín hmm. àmín lórúkọ jésù. Hmm. ìyá wa iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ohun tí a mú mi rí nínú ẹ̀mí a láti kún fún àdúrà àdúrà gidi àdúrà tó ní iná nínú wákàtí wákàtí hmm. pẹ̀lú ìsera ààwẹ̀ gba àdúrà kíkan kíkan ọlọ́run á ṣe ní rírí fún wa àmín o nítorí pé hmm, ọmọdé ó ti ṣẹ̀ṣẹ̀ gbé ó ti ṣẹ̀ṣẹ̀ gbé ṣùgbọ́n nínú ìhámọ́ tó wà tá a bá ti lè ṣe ohun tí ẹ̀mí ọlọ́run sọ wípé ká ṣe yìí olúwa ṣe ní rírí. yes ọ̀nà ṣàánú mi ni o. kíkíbi tó bá wà lọ àṣeyọrí fún wa. ọmọ àmì kí n bá fojú sunkún ọmọ mélòó ni lọ́wọ́ mi àmì wo lóhun mélòó ni lọ́wọ́ mi. Oh. Oh. Túlẹ̀ túlẹ̀ tọmọ ènìyàn ń wá. 아. Stop, Joe. Stop it. Oh. <laughs> oh, let's eh, <laughs> stop it, though. <laughs> Mm, stop it. stop it. Stop it, Joe. fi ń ṣọkọ obìnrin. Lọ́wọ́ bá ti dé, ìfẹ́ wá mi rí. Ojú kan láti ń mọ bẹ́ẹ̀ tó dùn. Sùúrù ṣá la fi ń ṣọkọ obìnrin. Mo túlétúlé mo rohùn mò ń wá kiri. Ohun tí kò sọnù tọmọ ènìyàn ń wá kiri. Ah. mo ṣe àgbà báyìí ni o pé ọ̀dájú ló bí owó. èpè ló dẹ̀ bí ìkà. Ah. àwọn méjì yẹn ọ̀rẹ́ ara wọn ni wọ́n. so kò kí n ṣe pé ọlá kan gan kù fún mi látilẹ̀ mo kàn ń tanra mi jẹ mo kàn ń rìn kiri so ká ní mi ò lọ fi gọ̀ọ̀gọ̀ fà á wá láti ibi tí ọwọ́ mi ò tó kí n fa ọlá yẹn wá mo sì máa wà nílé ilẹ̀ inú ìdọ̀tí inú ẹ̀gbin báyìí <laughs> bọ̀. ó léwu o. ah ayé le gan o <laughs> you think I'm evil walk my path before you judge me. Hello ma. Ah, ẹ káàbọ̀ ma. Ẹ rọra ma. Ẹ bẹ́ẹ̀ ni èmi náà pè yín látàró tí ẹ̀rẹ̀ mi torí gbogbo wàhálà mi látàró náà asán ló já sí bí mo ṣe dé police station àwọn yẹn náà tún ní kò sí nǹkan kan no update ọlọ́pàá kan ti sọ pé kémi wáyàwó tèmi lọ mọ́túárì kò tiẹ̀ lè jẹ́ pọ́sán ìyàwó mi láéláé kò ní jẹ́ pọ́sán mi àmì mà àìṣègùn wàhálà yín ò ní já sásán èmi náà ti try o pásítọ̀ mi ló ṣe pè mí gbà tí mo ń dry bọ́ǹsì wọ́n ní àwọn máa bẹ̀rẹ̀ àwẹ̀ white àwẹ̀ yẹn tó ń jẹ nǹkan kan bẹ́ẹ̀ ni fún seven days pé kí n bẹ̀rẹ̀ mo wá ní kí n pè yín bóyá kẹ́yìn náà lè bá wa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Yes ma. Yes. ẹ God bless you Okay ma Okay. Ma lóògùn máa ṣe máa ó dàrọ yes ma bye. uh <laughs> ẹni tí ò gbọ́n làwẹ̀ ń gbò ẹ̀yin nílẹ̀ yìí a ẹ gbà. Ọlá Ọlá jọ fún mi lómi ó gbẹ́gbẹ́ mi jọ fún mi lómi. Ó omi. Yes. Oh. I want water. Sorry. I want water. So, oh. Please. I found water for you. Ìwọ náà ló look more lálẹ́ àná. Thank you. Pẹ̀lẹ́. Thank you. Báwo ló fẹ́ kí n fẹ́ ṣé kí n dà sórí bẹ́ẹ̀ kó máa la àbí báwo? Just a drop. Drink. I want to drink water. You mean like this? can give you like this. Mm. But omi yẹn máa ń dànù. Pẹ̀lẹ́ máa omi yẹn ti I'm sorry. Okay. <laughs> Uh, ṣé mọ̀ pé very soon o ò ní ní ìdùnnú mọ́ because gbogbo pains ara ẹ the aches yeah I can feel it I feel it I'm sorry all those things will not bother you anymore nítorí ah. wàá ti wà lọ́rùn àbí lọ́dọ̀ èṣù. Hmm. pẹ̀lẹ́. àwọn tí wọ́n ta. pẹ̀lẹ́. ó ta. I would have I done to deserve this? Ah. I want water. Before I forgot, water. you've done a lot to deserve this. <gasps> Mi ìfẹ́ kò ah. dọ̀rùn kò wá máa béèrè àbí kò find out nǹkan tó pa ẹ́ actually mo fẹ́ jẹ́ kó mọ̀ kó tó di pé o kú. o rántí ìgbà kan sẹ́yìn tí mo máa wá ń bá ẹ nígbà tí mi ì tí ì jẹ́ èèyàn kankan. ó yà torí pé o jẹ́ tv presenter o láwọn àṣà àṣà lẹ́nu o máa ń sọ fún mi nígbà yẹn o ah, ní o lè láéláé fẹ́ ẹni tí ò lówó lọ́wọ́ or did you forget that? I know you didn't forget. Your news. Um, I'm sorry. Yeah, I knew you didn't forget because you're a public figure ó rántí pé o dáṣà kan fún mi ó ní I rather get rich or die trying instead of wambling around trying to look for a woman nígbà tí mi ò lówó lọ́wọ́ because ẹ̀yin báyìí ẹ̀ kì í bá ẹni tí ò lówó ṣe àwọn tẹ máa ń bá ṣe làwọn ọkùnrin bíi tèmi bọ̀ tó lówó lọ́wọ́ ṣọ̀rántí. oyè ọlọ́run oyè ọlọ́run ṣé wá rí o wá sọ èyí tó wà painful jù o sọ pé na you obìnrin dey rush dem ọkùnrin tó lówó lọ́wọ́ i know i know i know but ṣé worry. unfortunately ìgbà yẹn màmí wà nínú pain oúnjẹ ah! ìrora yẹn pọ̀ fún màmí ìtorí pé màmí ní rupture báwọn òyìnbó ṣe máa ń sọ ọ́ egungun wọn ti rún sínú so bí mo ṣe ń lọ sí hospital tí mò ń wá bí mo ṣe máa rówó hospital màmí bẹ́ẹ̀ náà ni mò ń léwọ̀ wá just to seek your hand in friendship and marriage. But did you know what you did to me? You actually later killed my mom. I know you are sorry, baby. But you killed my mom. Ìwọ ló pa ìyá mi! Ìwọ ló pa ìyá mi! O tún mú ayé mi, oorun. Orúkọ ayé mi, oorun báyìí. Ó jẹ́ kí n di ẹni tó ń ṣe ògùn owó ká ní pé mo fẹ́ ṣe nǹkan tó yẹ kí n ṣe gan gan. ó yẹ kí n kọ́ ẹ sí ọ̀rọ̀ yìí ó yẹ kí n mú ẹ báyìí kí n gé ẹ kí n gé kí n gé kí n yọ ojú ẹ kí n yọ sọ́tọ̀ kí n yọ imú ẹ kí n yọ sọ́tọ̀ kí n mú ọ yẹ kí n gé sọ́tọ̀ kí n wá gé gbogbo ara ẹ lérèké lérèké. torí mo ṣe fẹ́ ra káàtì mi. Eh, káàtì yẹn màá kàn máa sè é lójoojúmọ́ fún jẹ́nu. ká ní pé mo fẹ́ ṣe é bí ó ṣe yẹ kí n ṣe tí ò ń ṣe é pé ó ń lọ bó ṣe yẹ kó ń lọ mo máa písìsì ẹ̀ màá yọ ẹ́ màá gé gbogbo ọyọ imú ẹ̀ ojú ẹ̀ màá yọ ọ́ yọ gbogbo ẹ̀ màá fi ṣe specimen. I'm sorry, I'm bó wà ní kò bàjẹ́ two hundred million ní gbogbo àwọn táwa ní nàìjíríà mo sọ pé obìnrin nù wa máa pé bí one hundred and fifty million bí hundred million làwọn tó dà bí ìwọ ah! bọ̀ ní ọwọ́ tí mo wà yìí màá pa gbogbo yín màá fi yín ṣe owó bẹ́ẹ̀ ni ẹ kọ́ mi màá fi yín ṣe owó ẹ jẹ́ kí n jáyé ẹ jẹ́ kí n jèrò ọ̀rọ̀ ìwọ ló kọ́ mi sí àdánwò tí mo wọ̀ mo mọ̀ o mo mọ̀ o mo mọ̀ pé tó bá ti kú sí i know eh, very soon èmi náà máa kú because mo mọ̀ pé karma is like a boomerang it turns back and come back to me èmi mọ̀ pé mi máa kú bọ̀ ṣé mo mọ̀ pé ṣé mo mọ̀ pé àwọn bíi tiẹ̀ tí ó máa kú máa pọ̀ àwọn tó máa kú máa pọ̀ nínú àwọn tẹ́jọ́ ṣe báyìí. màá lóyìn màá lóyìn òbí yẹn afojú sókó yìí màá lóyìn torí ẹ finish mi màmá tí ó yẹ kó jẹ wọn mọ́ kò má ká ibi tí owó yẹn ti bọ̀ ó pa màmá mi ẹ ti báyé mi jẹ́ ìyá mi tó yẹ kó jẹ́wọ́ ọmọ ẹgbẹ́ oúnjẹ lẹ́nu ìwọ oníkẹ́mi get rich or die try èmi ṣé mi mo dáyé mi máa gbá màá gbé gbogbo ara. ọlọ́run ní fi re fún òkú ẹ̀ lọ́rùn inú ipò tó fi mí sí yìí ní pain ò ní ní rest lọ́rùn tí n bá tún wá dọ̀rùn tí n bá bá ìpàdé màá dènà yẹn wọ́n á fìyà jẹ ẹ́ máa sọ fún lucifer kó fìyà jẹ ò ní jẹ yàrá yẹ ò ní jẹrú ọ̀rọ̀ kò ní dà fún ẹ actually ó dùn mí gan pé mi ò tí ì sign papers tó máa gbé crocodile tí mo ṣe rà wá. you will have been in deep shit. I'm sorry. I'm really sorry. I'm sorry. I know sorry. I'm sorry. Hello, Colin. I'm sorry. Báwo ni. Kí ló sọ ọ̀rẹ́ mi? Oh, Ó ètò ti tó. Mhm. Ó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ìyàwó ti rí bí wọ́n fẹ́ no problem. alo à ń bẹ̀ à ń bọ̀ ń bọ̀ àti ìdè twenty eighteen náà la fi dé ibi báyìí ni o. ẹ wá màdámù ẹ pẹ̀lẹ́ màdámù ẹ wá. alákù bọ́tà. ẹ wá. bọ́tà ẹ wá ìyá wa ẹ wo ìyá wa. ìwọ ẹ wo ẹ mọ pé. ọ̀rọ̀ lọ́wọ́ fi ṣe kankan lórúkọ jésù ọlọ́run ti lágbára jù ẹ lọ ẹ ṣàánú mi. ẹ wo ìyá wa ẹ ọgá ò sí nílé ọgá ò sí nílé ẹ mọ̀ pé láti ìgbà tí wọ́n ti ń wá ẹ mọyọ ẹyin ọmọ wa àwọn ò sí mi wọ́n kàn káàkiri láti ibìkan bọ́ síbìkan ni wọ́n yọ fòròfòrò wọn ò sí nílé olè pásítọ̀ ṣe ṣe gbọ́dọ̀ tó jáde lẹ́nu ẹ̀ ṣe ní gbọ́dọ̀ ògbà téèyàn mu because wọ́n ti lò ń gbọ́ bó ṣe wà yìí wọ́n ti lò bó ṣe wà yìí ọlọ́gbọ̀gbọ̀ ọlọ́kù ọlọ́kù bọ́tà bọ́tà ọmọ mi dà. ọlọ́pàá ẹ̀gbọ́n tí wọ́n wí wọ́n ní wọ́n lò mí ṣé mo jọ paracetamol ni àbí mo jọ dàgà àbí mo jọ vodka ẹni jí ń calm down ṣé mo káyọ̀ òkè ni. calm down. Officer, she's here. What? Hey, ọmọ nílò. Ọmọ nílò. Ọmọ nílò. Ẹ má fọ ọkọ, ẹ má fọ ọkọ, ẹ má fọ ọkọ. Ẹ má fọ ọkọ. Ìwọ mo ti mú tẹ́lẹ̀ pásítọ̀. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Mo dẹ̀rọ̀. Mo ti mú tẹ́lẹ̀. 아, 수 야, 엄마! 뭐야? 뭐야? 해봐라! àmọ̀yọ́ ọ̀lọ́ ṣàánú mi ọ̀nà mo ti wú ọmọ ìdìpẹ́ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ ṣàánú mi wọ́n ìwọ náà ṣàánú mi ah! ẹ má wọ ọmọ mi ẹ má mi wọ ọmọ mi. mo túlétúlé mo rọrùn mo wá kiri ohun tí kò sọnù tọmọ ènìyàn ń wá kiri. bá forí rẹ̀ fọ́n àgbọn kò lè dúró jẹ níbẹ̀ ikú tọ̀gẹ̀dẹ̀. kí mo ṣe fún kí mo ṣe fún yín. sọkò sọkò rọra rọra sọkò sọjà.